tó bá wá kọ̀ tí ò dẹ̀yìn lẹ́yìn ọmọ mi ah! ọlọ́run jẹ́ kẹ́ fi ojú yín méjèèjì kẹ́ fi sùn. ìṣẹ̀dá mi kọ lórúkọ jésù mi ì ní fojú sùn. ṣé ìjọ kiri ọlọ́run madam ló pàṣẹ wọ́n sọ fún mi pé kí n má jẹ́ kẹ́ ẹ jáde títí táwọn máa fi dé láti ibi táwọn lọ. there are come of age and there are certain decisions you cannot take from me and this is one of them. bí méjì. kí ló tó ń pariwo nílé mi. I thought you were a bit educated. Tell me bá fún mi ní ọjọ́ kan yẹn pẹ̀lú I know I'll be free forever. Àsọtẹ̀ títí wá lọ yan kan bí to rẹ̀ ò kágbọ̀n rẹ̀ I said I am just surprised that my mother, my own mother, of all people could act like a child.